tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo èèyàn ènìyàn ti sá kúrò lọ́dọ̀ ọlọ́run burúkú náà ń ṣe ohun búburú tó bọ̀ wá pọ̀ sí i ọlọ́run sọ pé màá pa èèyàn ènìyàn run nítorí ìwà rẹ̀ wọ́n burú ẹnìkan wà tó gbà tọ́ ọlọ́run gbọ́ Nóà ni wọ́n pe orúkọ ẹni tọ̀hún ọlọ́run á wí fún Nóà yìí pé ìwọ kó wá lọ kó lọ sọ fún èèyàn ènìyàn sọ fún ẹ pé àwọn dájọ́ ńlá sórí ran nítorí ìwà burúkú tó wà nínú ran màá mú omi ńlá ká borí gbogbo ayé mọ́lẹ̀ sọ fún ọ kàn fi ọ̀nà búburú nì sílẹ̀ kàn tẹ̀lé ọlọ́run lẹ́yìn èyí ọlọ́run tún wí hàn Nóà pé kí wọ́n lọ kan ọkọ̀ ojú omi ńlá kó ṣe kẹdàbí ilé kọ ní yàrá kọ ní pálọ̀ kó ṣe níṣe kẹ́mẹ́rì káyé lọ lórí omi dáadáa nígbà kí gbé omi náà bá dé kí yẹn bẹ̀rẹ̀ kí yí ọbẹ̀ tí ó bá ṣe yìí àgbà ẹ̀ la nísìnyí bẹ̀rẹ̀ kọ́ máa kan ọkọ̀ òun. gbogbo gbà ni omi sọ fún gbogbo ènìyàn nípa ìgbé omi ńlá kẹ́bọ̀ gbogbo ènìyàn ẹ̀rín náà mi rín. <laughs> ọ̀sán àbá ọ̀nà búburú ní lọ sáá á yí padà kọ̀ọ̀kan lẹ́yìn ògbẹ́ àkó omi nì ọ̀wá tó ọlọ́run á wí ọ̀nù àpé ń gbogbo àwọn aráàlú rẹ kó mú méjì méjì nínú gbogbo ẹran ọ̀sìn kó mú wọnú ọkọ̀ ńlọ tó bá fẹ́ mọ wọlé kó mọ ọgbà tó ọ̀nà ọkọ̀ óò ìfetísílẹ̀ sí wọn. lẹ́yìn ògbẹ́ ọlọ́run tilẹ̀kùn òjò á rọ̀ ó rọ̀ ó rọ̀ èèyàn rákò múnú àárẹ̀ rí àwọn abẹ̀ sí gbèjú láti wọnú ọkọ̀ wọn abẹ̀ sí mórí ọkọ̀ ni àwọn abẹ̀ sí ìlú gbùgbùgbùgbù àwọn kígbe ọ̀ní. ṣùgbọ́n noah ọ̀dáhùn ó ní àákò ti kọjá ọlọ́run fúnra rẹ̀ òwúlí tilẹ̀kùn omi ọwọ́ bo gbogbo ayé mọ́lẹ̀ pátá gbogbo ènìyàn àwọn kú sínú omi ni ṣùgbọ́n noah àwọn gbà ń là nítorí inú ọkọ̀ ni òun pẹ̀lú èèyàn ibírẹ̀ hàn wà títí dòní ìyẹn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn náà náà ṣe tẹ̀lé ọ̀nà èṣù ni síbẹ̀síbẹ̀ olè àti rọ́ èkó lẹ́rùn ran wọ́n fẹ́ ẹni kí ọba mẹ́rin ṣe ara ran ara ran nìkan ni wọ́n fẹ́ kíá wọ́n á ti bínú pẹ̀lú ẹlòmíràn wọ́n á dẹ̀ máa bá wọn jà àgbèrè pọ̀ lọ́wọ́ wọn oògùn búburú ṣíṣe ọwọ́ ran ni ó wà orí burúkú kíkọ ẹ̀ràn létí jáde àmutípara ni wọ́n hàn sin ọlọ́run rárá èṣù sísìn níṣẹ́ ìran wọ́n máa ń rúbọ wọn ò gba Jésù gbọ́ rárá ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì kẹ́ẹ̀dá ni wọ́n ń ṣe ẹ̀ṣẹ̀ wọn wọ́n ti yà ń sọ́tọ̀ kú lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run sì ti pe gbogbo wọn kan wá sọ́dọ̀ òun é pè wọ́n kan lè rí gbàlà ní ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lè fetí sílẹ̀ Ọlọ́run lẹ̀ṣẹ̀ rárá ó kórìíra ọ̀nà èṣù wa a sì jẹ́ àníyà sí àìṣedédé ria ọjọ́ kan bọ̀ kìdájọ́ mìíràn tá tún dé a tóbi ju ìgbà omi kíkún tinúà gbogbo wọn kọ bá bá iṣẹ́ àìdá lọ inú náà àjọ àìnípẹ̀kun lọ sí ṣùgbọ́n ọlọ́run ọfẹ́ràn ra ṣùgbọ́n kò fẹ́ kí a lọ sí ibi inú náà ni nítorí náà ńkọ́ ó rẹ ara ẹ̀ sílẹ̀ owó sí ayé yìí bí ọmọ àgbègbò ó dàgbà ọ̀dọ́kùnrin jésù lórúkọ rẹ̀ jẹ́ ó kú fún wa ó gba ìjìyà nítorí ẹ̀ṣẹ̀ wa ó ṣílẹ̀kù kí a bá lè lọ sí ọ̀dọ̀ ọlọ́run noah àti àwọn ẹbí rẹ̀ wọ́n wá ẹnu ọ̀nà ọkọ̀ ojú omi wọnú ilé nítorí náà a gbà wọ́n là ọ̀nà kan ṣoṣo tí a lè gbàgbà ẹ́ là ní àfikọ́ba gbàtọ̀nà jésù gbọ́kànlé jésù fi ẹ̀ṣẹ̀ sílẹ̀ bẹ̀ jésù kẹ́fọ́ ẹ̀ṣẹ̀ rẹ sọnù wàyí máa tẹ̀lé nígbà gbogbo kó bá ṣe yìí ọ̀nà lọ́fúnnù náà àjọ àìnípẹ̀kun nígbà tó wá jésù àmọ́ lẹ́sẹ̀ kan náà lọ sílé ọ̀run rere ẹ̀